alfar ko mal citam bon kanu numa shasan hayu ha shasan cika tarifo gunu ka boron gun ten hansi na buruse nga tarifo gunu ka ngun te ripese to karpe cerbal gafur rahim yan bayin ko ga mene yote ha sari kaburu mene nan don bon su ban ko su to cinedino alfasan guru ko ha kaci a masade halika ko baraya wato ngama boro ngwene nam ko gul pe ngwene te albasan nama boron malakari nar pe me ceju aci boron malakari na irpe me ceju Tarika ka bara boron ngwene ngaya aci su Tarika tari bara abongo ngwene ngaya aci su tengase bai kweyo bara ngwene pe hambure nan 20 degree foka mm coro mutu ka hamburu kai ulama rabbaniyi ni ulo kati ba tarisi nai chene mete nganje he den na tari chene ni wo ka hongu tari non chene ni erpe du kabara no mofo akbar derpe na bano deya ba tari chene ma wo ka hongu se guname magura kadiya ba gbe ino boronan dam gbeidi ba na to gbei wo ka nan dan gbeidi ya bo gunun mu gbei fo gono kan bayin kanon mana apprentice ante amma den na wo ka nan dan gbeidi gunan su ka na apprentice borman gani mena atelier den bara tata kwenu ba tonte ka to ko moro ka kanon ma ma dabi charo ka feri ma charo ka feri matata alba maru mbano ngmaral wasi je hari mo ankara ji bonna ni karu ko kokokokokokok amma de bor fa mani ya don kana jinadi metente amon na cha planti se no no njanka ko suno njanka ko su kamu yal kaka kaji ndi amanga to ko di zaka e bitani ndi de ya borongu no me hanan dam kwa me a hongun se wo ka nan dam awa hongun se de azimma to ma haika ho ngun se di nam yana zimmato haika nan foro na di ma ta te circi aga na suka hore kadiya ka kar te cer bar tari da bu kweya abayin ko ga menete a ci ba den dan kan nga dabu se nga dabu amma ma yara ka bai kan nga gunna zaba da mala kan da boron matuban nan mu irkai er margo mini tuba na'am hada wallahu ta'ala alam ahani kan te zarbani don Naam. Kirfe zarabani. Mm. To rol fa setan juwe zarabani kuna. Aya setan ba mo zarabani no. Na ba ama difference be zarabani di kuna fa setan zarabani na ife do. Allahu akbar. Jamar ko mal no bonkani. Il nor ko ya zarabani. Setan chere dozu tontonu. Ngano marsa. Deri pe ban zarabani mena lafiya do kamme ahini ka setan sabu, da su setan manno sanani ata mannama irin yayi nordo den nor kwe kwe be riba aman zarabani almani kan don koto an fitin kamme ahini kan zarabani ka setan kisabu an bar haika nan manal mandi kukurani wato da bakan sawado da ba an borguda fo zakatu tun senna nabiyullahi ayyub alayhi salam adongo go noro ha noro ha mini karkana memuno irpe na ziki tan debidi se hala na ci hore na gon na lafiya na lafiya kpare ga ba ni bongo maci boro kai ya kato irpe na gomi ngarpe na gomi ni weyo we chirichi chirichi o bori o ga chira na wei tere ka bara irpe hambure ngene irpe na gomi ni weyo di ngarpe na gomi ni koyo ka koyo di kuri aga na sanci ko fanta hinka teriyo to kadari naboro kari kwe batunan debe ayubu zarabani yo alfayo mai yo na sumaga arze yo ya sinti kina di shaitan ana na bai di sinti mai ngan na naji funsa ga alfayo amana lafiya nga bitin na babu yo sen ni na te nga garke kukure haika de balal mani kurpe nga dere nga koyo cheri kosi nga fu koogu noru si koo si alaafiya si nga kaato a boŋo boŋo kusum a zeŋey bi a berekeye nooni andebi fari kpeŋmana andebi nga berekeye nooni wallahi a gaa kusum nga nuŋu hinkaya cinni kana ye nooni nga no a delle na binenze binenze di cereya gul nor kwe kwe beri mene dikirte ko to yana delle ga nga delle kariya de la ilaha illallah huna bate dalle ade bota la ilaha illallah la ilaha illallah sadi ko dalle mo kari ay foy kuna noni yo kuna alfayo nga zanga idi ka be ni nga ye he ka do mara nga noni yo dere nga ye ayuba bongo bongo alayhi salam alimani di ka do be ni nga ye ikute nga fu yara ka to irpe ci nga nga na koyo di kuriye ta se nga hunan zaka karpe du muka ci sasa du kan duniya da munna da ya irpe na zarba ne amma me yono a ca sai sabu arzeyu bortutu magonon manal maniyo macin na konu iriyo ya cin cicer sai sabu boro gama konnu na hansine manal mani an kwe ka hansine sonto kwe fo gari karpe na lali ka tontonu na boldi sai magari madu haye kayo ntete ngan mane mo kan ga te afogoro ka hewganon ga samma hewgano nga samma wallahi alman koni amo kaniyo cufo jibirdi kon na de tisa nar kwe naji non damagaya aben an babu ya kafara halal man kurma beni alfayo mal man koni honne boroka don baral man koni be no an ka bere ke nga goro hin me ko mare andu kama tutuma irpe anan zarabana ma boro ya bara sabu sadi boro di meta bate sa mal zem samma arzen non samma me arzandi barama no shaitan no don kideya anaci setan borfo zarabani irkpe a zarabani setan kwe ko barano sabu alfa huro borogono almanikonio da na norjisi da baka kwe guna gari no norji harta borfo ya gunu koteya meme ina san ma arzen na san ma an ka to muso ma da na norjisi a san no borogono ko tabi he ome den na norjisi mazam Eh, portable mana video chen chen e kuna no adiya bor fogon ko seni kati wo kar pe ga zarabani na kurpe de nan orgisi mazam de nor gonon ziba maka azam awan harta kati akwai maduwa ta fannuwa ka alakatiya ka gudafo awa hinka hinza kadam ay eh, didi kuna abenina inzi ay eh, ka bo dikina bo en kati sewa na ci shirku ta fannuwa no abe na cin ciribi bote nso fa mani te de anaba yono arzen yo a hewgun gare hay gun ka naturel ma arzen su ba hew zagan ba ci haltit irga ci hantiti ndia za nigeria na nije ka meno cinko kanara a hew su kan arzen su bara habatu sauda yo kurpe bara annabi na kamme gorul se nga to de hayono kambal natural de abara boromba zarabani woka zaraban zanga ya gonunga ma zarabani kadiya da te mahuru ka confirme ka a hay bon a don gon na zanga problem amma ta ate do murin hin saka a senta buru sai ka a bor fasar bani ate amar su ba boron maka bur consistency lewu bon o maci seuna ma o no chine kurbar chimino ka ate ki fateno irin wuru ka confirme bor fo mate ka ci sewa ngmena ate anate sutea nti bur konsi bon gorko chine ote irpe mal no bonkani irpe ma to ba mai azarabani de zarabande ka boron ma suru irpe wargo mini suru suru bina na ciba ka wato nsu sabu yo koto in sabu yo koto ngano ma kokari ka alafiya ceji ma kokari ka alafiya ceji alafiya di ceji kuna su ka hore ka kabe zamuna yo domin nun foyo no ka kwe ton maci ba zengeyo borono babu kwewo ana ka boro ceji alafiya ceji yo naka de boro de mai alafiya no hai ba to sadi akwai mace makaran hanci ne hanci ne kola kaza sadi mamuna arzendi se abara no haramun suka hore da ya boron ba kwai babu yono mace ji kan basala fote wallahi suka hore arzenka ndamunga awar zenka fakunga kagor ko gungo harandi arzendi se non ban makuri mun ko gare ma babu salanon ta se yan hununga alfa suka tama ban na te a hununga awo afefe nani na afo yogo na kpiri di munu de ya muna sai na san hunu ka kpiri di lawlaw sai di kuna no sai nga kwe ma honne zanga alafiya binete wo mo chawo nga mo jine ge ya nga aye de kpiri be na aye no eri kwe ma sawa kewa ai fono alamu fono watu an duniya fono ka abara vim abi yo kwa eri kwe ma salama kursari hada wallahu ta'ala ಅಲಿಯುನ ರದಿಯಲ್ಲಾಹು ಅಲಿ ಅಹಾ alkawali ka ita gurna borban su miki da asen hmm. to ana de nu ya na complete de hadisi da na bar complete aslama de ba ti kirti abu kan mun ki tare pese abu na aljanna ir ko ma lobon kani de ba ba ti anabara silama woka anabara silama wace ta kwe no me domin a zanka hura silama tere kuna bara wace tino ehe ẹgbẹ́ tambo ya ci ba borfo choro ogono nsi na adini nga bai kwe fatuta sai ka borosika si na adini a boro kuru ka choro si na adini to de gono mbo nga ci gono bongo se di bara adini de shirku terino woka abaral kwe ciyo afokai ngano woka nar silamatere koto ka gonor kwe furu bongo shedi yanar kwe chafo amma woka de na bara silama ba mana akwai ko gonor shirku terino wace ta kwe kwe sai a hai kurba no wace ta kwe sai domin setan ya ga foro setan mana bongo na dira be sin silama tere be me a foro kirke maguna kadiya simplement ya boro hin kana mashirkute amma bongo su be boro ma handiri da handiri ka beni mobo sa na kin sai biya handirin na ni ne o oh, handir da na la karkara ni maduwa kaza na kaza kasara den hore kasara di tan na shirkitena a mai sen sara handir se handir di me aka handir di kuna arzenyo arzenyo sai no na sarata ya shirk billah wace don tarkese ya a sai boron malakari a fanga magoro da handir da ya mobo jifo an hini mai gara ci fako gal maziri yo keji akwai sara shirk ifa sarante handiri di ifa ya kan handiri kun arzenyo no arzenyo seno na sarata shirk boron ma da kari dengon nan sara sara sarasi na na kan na handiri amma kan ka handiri di dobun nasara shirk non te. a wurin albayo hada wallahu ta'ala alam Nam. nga bol mani pe handiri na bol di nya ehe nga na sakali ci baka nga ci Naam. Alhamdulillah. Hadikum Allah subhanahu afanye na safari hii pia jika kadime naam shukrani asha naam aya h tangalia k u n h jabar <coughs> kwe mal no ni handir bal no bajira hinza handir ko cere goro ka kai ko gol no minal mubashirat labari kano yono kal nor pe pe beri aga samma kute handiri kwe di bon ose zarke dono handiri bo goro kal nor pe pe beri ga damboron sen kan yokuna an mefiance da mun sai hey malakari irke yana don ton di celte macin se malakari cimbine den lakari cifo nhunu ya gori no afa bine mabara labari kanu no haikan diya di bine maka da aramo jine ate nkuna hini katel norpe pe beri ma ngaka asin nabani di amoba ma babu na safari fo ka safari di kere gai kabara bai zangai di na babu amma ngayo sin na bayo nun kan duka kwe babu yo kere su safari di bai ka a zengai guda fari babu don safari guda fo a zengai tutuma babu yana zengai guda fo a gonna safari yo mani mani den na woten ga na te nga fo baru no de boro chere be yo na toni ndi irpe hini kan bongo be yan safari wallahi matante nga di zari pe do no amma hari maruka safari di ben na bor fo foto ya kame foto di bongono a ah, don kire der ceji katea katea den bine baguna ngari deri gbe ngwene no akuna haramun su huru amma da sai tan ngwene no jibo haramun huru no de handiri hanga fona handiri hanga yin kante ngano shaytan mene handiri hanga hin zante ngano haifu bungo kaga boron la kar gunu kan yo kuna handiri na a huru ha kar ko tan fo kanin na harje mo bo kar fa na haifon handiri na ngaji arukaji ngaba ngama dan debino kalfana aifon handiri nan dan debi nga jawo nga handiri na cinji gor ko kari nga fume nga alfaje kalla kar goro cinji gan den la kal don goran debi ga baka ni ko don dan debi no deya handiri mo kaya sa jisiona imman bara shaytan dono awan bara pe man labari no awan pe ko bara haifo ka ga mo la kar gonno a huro halfa deya handiro charbo ngor suini ka hukum si fo jisi ma wato rusuba hinika bai irkan nan labari kano fono awa bara sai tan ya ka taya amma hinika ta ba sai tan ya ka haika nan kibari ngano rici yan na bar haramun gona kuna no hinika lo amma bagabu sai tan makakan kiba haifo handir kuna wallahi ka na ci aban cutu sadu haifo ka tora kuna amma hinika ta da nan kiban cuta fasa kuna in hinika lo asan obei sura o kanga ce eh, ala ce sura ayatul kursi na zuma nan da bise nga da bina a bewo faji faji se amma shaitan nga ya yara kar silabo ci bara nga abu hurera ka can da bise nga da bici sadaqa ka wa huwa kadhub haika ciriya bara ma bu tangar kafaro domin abu hurera ga koto kenkem sakpe nan da bido alkan gogora kai dimbe nan da bido an debi bi ga bai alkasu ban babe a dada bure ra mare mi pacho mi pacho harin de ka to a ce aban no haifo toro binar kai tan hanno ka bina ba no mani kuna na no alqur'ani kuna to hayo no wo kayon ba ka be cinganan na ko ci a a deno te wace asiri si tongo asiri na na no aboran ka kuben na har kusa manci ba asiri da ba har kusu fa mana asiri ka na no fa ci fangari arzen yo har kana nano sai tan tere no amma ayatul kursi ka can chodi banna a can hay foton tonu hay foton tonu sai ko hay ka baradi ma choya den den na choya chini kakani sai tan sika mani nani har mo makoy bu den na cho su su har wenu makoy kam sai tan sika banta taw farko mon do kan hada wallahu ta'ala a'lam hayo kokoro طيب abun na limit no de duka aya kuma a new card rum a fahimta bun ikwe su an fata ke he ka bisa gabi mabancin bo ko wanda shi ta so ko kuna a bisa ra abun mun na ne na kuma erbe ba la bon kani alba muhamma il nor kwe kwe beri chika ngasu hunde foteke haika sinda gabi sede haika bahini ha marka ka kwe dia borfo zarbani fo kwe bisara nar gwarba maru iri kwe na tabaka senni ngani kamani te bore ya haifo ci kamani te ndi a zarbani kan goro ko honne a bisara di nar kwe zarbani na bisara da bisara moso mano su dara susika mar sar kwe ma bor zarbani na here wọn ka ce ba narpe nga here di bisara abuba ana bisara jani da bisara cera akwai la hararo ba ni za mai wọn ka ce ba narpe nga zenga o mara har bisara ana bisara ja sa cini ko hunan zebu da ya nunkan ba fahima zarbani mo mani mani kurpai wɔ kaa kaa bisa arabo ŋa bɔ ŋa ŋa nɔ wɔ kaa binenze na hin kaa supporte ka kaa bɛ kyɛl nɔ ha idi bisa eri kpɛ kyi أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين كثير تمام عملنا يفارا نبر زرباني نجا كبر في زرباني نارن تيمي ما هون نمبو غوسي نارن تنقل ما هون نمبو غوسي وكاتشي نيكوكو تو narkwe chere ya hini irkwe na bor fosara bana mbisani kwa wato ni a cin kambon wa hunda jo kafir kita awo suru bani haikan ta ma ba ka bisani da o mo so safi fen nan inda ya sati kisi mo so masaka haidi man be no sa non kabe da mo takri mo koto aka bisan hay ba irkwe su bozar bana bisani awro albayo to sari mo da ana tutuyo jisi kamu ayi araka kana no sai hanga fo narka no dia duniya bo ngwan zarban tiki sibo iri bongo bongo ya kai ku ga cinni ko kana el narpati wama asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir kace haifo kurka da kai ci zarabani ka kai tere kai na mana no tatabu kace tutu mana bara fa sai dai no kan mewe ya ga hai to sadir kai mo mo tutu maza no sai ko no tabani kene kene irin sa sawani da boron duwa bere bere diri in kaci zaraban no abisani abisani ba anabisani ni asiko asiko anabisani de boro si boro ga metente nga afiji no afiji yo dibisani afiji no to mar sa waruka afiji no ga himeno nzang hari hari nzang hari ai toko kamba fa fa kagari ngano tungu kware hinza kamba dumuka ahoho dari nza munga anabe sadi dalba ba garo bo fo si ma bo na imana alba teji wo chekwe ka kukite ba wambu kaden de ka fichi wa wa dama kwari ngbe ka fichi a imani do na ma bo di do ngol ko hay ka ba ma cheji babi ya su gano mata marsa da yano kwe ka fiji ka beni haidi na ni to marsa non bongo ci chinni meten bate fiji yo banda ngano de borka ko goro fo boro di ka singa masinti ko dia role yo ka don jouer ka don hunu ngai abara sai pere nun kaza bol na kan ngana don ce wakanna bol na kan ngana don te nun kan bandelle charmana nunkan ban bine charmana da na ce nunka in patagana nunkan karkatana nunkan hinitanna a huro to marsa saka shidi ngana wanne bolfara jebere koto ko ya. ni fa maka koci ba ngana masuru irpe manzin kai wata gon ko la sabna ai takasi fo takabor ba ka hura marsa yoyo kan bakani no da ka <laughs> baka bodan gbe ha cenni na baka bodan ya marsano a kwe garayo ma karka ce ba wallahi ka bere di ka ka bisa hainu ana bisa ni ni anan bon wata dan tinga ana ba wata ke don ki dai haifo gono sai man fahima la yukallifu Allahu nafsan illa wusa lalle ka su borte ke sai dai haika ahini da bere tanga a fici waya bara sai da nona a fici ka beni ma kusu take na dini ma habur take ma ka ngadi ngadi na dini wo kan ka bere foyo de mfon bisawo den su kana rin ma narkan su ka kalfu mana ma aba ma dun hoy kokoro e eh, iri wakati be ni kurkuru aba ba rin kani ne nam karga tamma nam wakati ba ne boro nuna suru wala fa yode hmm. ha yode kurbe awurase wakati ba daidai boro mba be kai kai yardin na hay kwa bin ne na hay mal do bonkani wazi kuna ana kwabtiko saka nde kakan bongo guna ngangari kai yo daidai ba zarban fon gun ko diyan masu irkai ba man jirma karani amma da su kai yo daidai mahaniya tammaka kai daidai a gonu kugun hanga cen nino adaba ka don bakwai kanno la har ngara gonu kugun no ne ci fa borfo gonu irkai cin kan zarbanin nan mana lafiya wallahi jiri gu a jiri gudi banna ci fa moga hundita ko baka sen kwance na bon kan tan azaba ka don bakwai hamla har nganor ko na no duniya ci fa ahuru de ya sabon babe na kar ko bani man hali chome agbei bori eh nar pe mabe kan gorol ko ba ko kuna domur pe hamure ko kurbara me yono ir ko ba ko choyo kuna na cho awliyaullah ir ko ba ko ka dirgosi metar ko alladina amanu wa kanu yattaqun cimman koñono kan ɗon hamburul kue ɗeɗen nde hamburul ko a ɓenan ba gona ba koyo ehe a zaba ka ɗum bukata ma kweno gona hukwa susu zai ɗin kewe da yi kwe mana zaba ekwe eh, mal no bonkani asan boro boro no ah. dede boro na bara malaika nga boro bara boro no na ma na azaba ahuru ha kai man lo bon kai سبحانك اللهم وبحمدك نشهد لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين deno ba wa nora kadi kar be goro koji wo ka hamburu ke ngama tari burburu ko ko ba se eh, ka hamburu ko mara e ka wonna tari boro bara boro no والسلام عليكم ورحمة الله وبركاته هذا أهي وخلق الإنسان ضعيفا بربر بومان البعض فالله تعالى